ما قارون إن الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا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 يا الله هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل السلام ورحمة الله وبركاته tí a fẹ́ gbé ọ̀rọ̀ lé òun ni ìmáàmù bó ní ọmọ àdúró tí ọba fẹ́ kí wọn fi jàmá màmú ẹni tó fẹ́ pọ̀ sí ìmọ̀mù gbọdọ̀ lọ́dọ̀ tó ti ìsúná òun ni àdéhùn one ninety one àdéhùn abdullahi abdullahi sallallahu wa صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فقمت عن يساره صلى النبي صلى الله عليه وسلم لا لا يدخل وقمت عن يساري أخذ رسول الله صلى الله عليه وسلم برأسي من ورائي النبي صلى الله عليه وسلم وجعلني عن يمينه يميني فصلى وركض لا النبي صلى الله عليه وسلم وأثنى في العلوم فجاءه المؤذن نداني في منطقه يا بلال بن رباح رضي الله عنه بابا النبي صلى الله عليه وسلم فقام وصلى ولم يتوضأ النبي صلى الله عليه وسلم ṣàlùwàlá wọn ò kí ni àwọn kí ni èèyàn dàbí pàmpà kò sí lọ́wọ́ wọn ẹ̀ka ń wò wọn ni ní wọn nígbà yìí náà ẹsẹ̀ yìí náà lè rí ṣe nígbà tí fọmọ ọmọ ọ̀sẹ̀ rẹ ẹ wá pàṣẹ agbára mi ò lè ka láti máa fi sọ̀rọ̀ ó wulẹ̀ parọ́ ni tó ní ìmọ̀ ká palẹ̀ ìfẹ́ ká máa lọ léyìí kò sí lọ́wọ́ rẹ̀ wà tìgbà tó ti ń gbìyànjú ó lè já àwọn kìnnìyàn òun ló ń rí síta lẹ́yìn gẹ́gẹ́ ẹ̀yìn náà lè rí ṣe lẹ́sìn wa ń dájú bò pé àbọ̀ òun lọ́pàá báwọn ló jẹ́ máa pariwo rẹ̀. wọ́n ní àkọ́ọ̀mọ̀ wọ̀sọ́là wọ́lẹ̀ mi ẹ̀tẹ̀ wọ́n gbà. wọ́n là nẹ́bí sọ́lá àlẹ́ òṣèlú àwa dìde ó dẹ̀ kírun bẹ́ẹ̀ dẹ̀ ni kò sàlùwàlá sàlùwàlá mi mọ̀ yàtọ̀ sí ètò ìṣòtẹ́lẹ̀. wọ́n nípa bẹ́ẹ̀ kí la fẹ́ lò lábala yẹn lábàjá sí pé lè mọ́mù àti màmúmọ̀ ẹyọ kan ni wọ́n fẹ́ jọ fẹ́ràn ẹni tó jẹ́ màmúmù yẹn ọ̀tún lè mọ́mù ni ọ wà. Má rí pé lábàwọ̀ àdéhùn yìí afáwa abdullahi ibn abbas radiyallahu anhuma wọn ní bẹ̀rẹ̀ tẹ̀fẹ̀ ẹgbẹ́ òsì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam làwọn wà ànábì sallallahu alaihi wasallam ṣe nítorí pé wọn àwọn lábá máa ń gùn bí irun yẹn ló ti wá pa àwọn tọ́ ọ náà yìí ẹtún wo ohun tá níbi sọlá àkàlà fún sọmbẹ yẹn hmm. òun ni súnà sọtọrọ ẹni tí bá ń kírun ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbáwájú rẹ̀ kọjá ìdí rẹ̀ ó fi jáde fún nígbà níbi sọlá àkàlà fẹ́ kọrẹ tì í ọ̀pọ̀ àbúlé ibn Abbas láti mú ọkọ lẹ́gbẹ̀ẹ́ òsì lọ́sẹ̀ bí ọ̀sìn kì í ṣe pọ́pọ́ àwọn iwájú iwájú yẹn dẹ̀ rọrùn. mọ́ láti má jì sí nǹkan rí bí kò ṣe pọ́ fa irun tí máa ń pọ̀ rẹ̀ ọwọ́ fa sọ́nà ẹ̀yìn báyìí àpá náà ti gbàgbọ́ yìí ọ̀sẹ̀ wa dá padà sí ẹ̀gbẹ́ ọ̀sìn ìtànìyà ìkejì òun ni pé à ń gbọ́ yín pé àtẹni tó bá jẹ́ máa ń tó fi fẹ́ yọ ọ̀kan ní pẹ̀lú ìmọ̀ràn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀lọ rẹ̀ lẹ́yìn ẹjọ́rọ̀ méjì káàmù nínú àdéhùn rẹ̀. حديث عبادة بن الوليد قال أتيت جابر بن عبد الله وقال سرت مع رسول الله صلى الله عليه وسلم في غزوة عبادة بن الوليد الله وعلى أبا جابر بن عبد الله هو عليه في أواتنا من جابر أصحابه في غزوة صلى الله عليه وسلم لجوه مقام فقام يصلي كانت علي بردة anábì sọlá àlùsọlá wọn abẹ́rẹ́ sí ní kí wọn bẹ́ẹ̀ dẹ̀ ni aṣọ gbọ̀gbọ̀ ń bẹ lọ́rùn rẹ̀. fàdáhàbìtò ọ̀hálìfò bẹ́ẹ̀nà ọ̀pọ̀ àfihà. mi wá lọ wípé aṣọ gbọ̀gbọ̀ wù yẹn kí n pín etí rẹ̀ kí n ya etí rẹ̀ kí wọ́n á jà sí tóbi kan náà lè ti aṣọ ni màá bọ̀ sí. ó máa. فوافقت عليها لا تسقط ثم جئت عن يسار رسول الله صلى الله عليه وسلم ó ní lẹ́yìn ìgbà yẹn sílẹ̀ sílẹ̀ padà sanwó rẹ̀ ó ní lẹ́yìn ìgbà yẹn sílẹ̀ adarẹ láàmú lọ́sàn padà láàlà àfilẹ̀ tó ó ní súnmọ́. àwa kápọ̀ àlẹ́yìn hàn. ó ní lẹ́yìn ìgbà yẹn àwa sàkóso àlẹ́yìn hàn mo wá so aṣọ yẹn pọ̀ kó fi jáde ní pé látàkùn kò ní í jábọ́. ìgbà tí mo wá ń ṣe bẹ́ẹ̀ tán. جهدت عن يسار رسول الله صلى الله عليه وسلم مواقف الدروس إن شاء الله صلى الله عليه وسلم فأخذ بيدي فأدارني حتى أقامني عن يمينه قال النبي صلى الله عليه وسلم ọgbọ́wọ́ mi mú ọwọ́ ayé mi tó ti mú mi dúró ẹgbẹ́ ọ̀tún ọ̀rọ̀. فجاء بن صخر حتى قام عن يساره. àdọ́kọ̀ nínú sọ́kù yẹn wá dé ó dún ní bọ̀tún tí tó fi bọ́ sí ẹgbẹ́ òsì ìjọ náà sọ̀rọ̀ láàrín. فأخذنا بيديه جميعا حتى أقامنا خلفه قال النبي صلى الله عليه وسلم ọkọ̀ ọwọ́ ẹni tó ń fọwọ́ rẹ̀ méjì àwa lápapọ̀ tó ti padà mú wa tó sí ẹ̀mí rẹ̀ lábẹ́lẹ̀ mọ̀hábẹ́lì àti tí máa mú bá ti jẹyọ̀ kan lọ ẹ̀yìn ìmọ̀mọ̀ ni wọ́n wà. lọ́jọ́ yóò lọ ní bẹ̀rẹ̀ láti ní bíjì. lọ́jọ́ yóò fún lọ bẹ̀rẹ̀ láti ní bíjì. méjì wàhálà àwọn apá wa ní bíbá. àbúrò jáde fún abdullá ọ̀rọ̀bù ọlọ́run àdìdọ́mà. àtẹ̀tọ́ pè ní ìdùnnú sáà. wọ́n tẹ̀ méjì. wọ́n á rẹ́ fún ìmọ̀mù táàrà ọ̀sẹ̀ pé ẹnìkan ó dòó lọ́sùn ẹnìkan ó dòó lọ́sùn ìdílé ọlọ́wà tó fẹ́ wọ́n hàn pẹ̀lú ẹ̀. àbúlẹ̀ sọ̀rọ̀ iṣẹ́ lóṣù ọwọ́ gbà wọn méjèèjì mú gbogbo ọ̀sẹ̀ nínú ẹ̀. ọ̀sẹ̀ pé ká bá ti jẹ́ ọ̀sán yọ tá a fẹ́ kí wọn lẹ́nu ìgbìmọ̀ mú ẹ̀yìn láàpò sí ìrọ̀lẹ́ bọ́sọ̀ wà sọ́mọ́ àbí màá ṣàbíjọ rẹ̀. عن عائشة رضي الله تعالى عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم أبا بكر أن يصلي بالناس في مرضه قال صلى الله عليه وسلم فقال بكر الأرض رضي الله عنه حكم تعمل كان يصلي بهم قال عروة

nítorí ọlọ́wọ́n jáde báyìí ló bá di bàbá sírí ìṣẹ̀lẹ̀ mọ́ pa àwọn lọ́wọ́. Fọlọ́mà rọ áhùn Abubakar kọrọ. Ọ̀sán wá sí nípa Abubakar ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrùn ìgbà. Ọba fẹ́mi ni. Àṣàrọ̀ iléyìí, à ń kẹ́ máa ń tọ̀. Ìṣọ́lọ́run

wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rù yẹn pẹ̀lú pé ìmáàmù ni wọ́n ṣùgbọ́n padà di máàmù kẹ́yìn. àti àmẹ́jì ni wọ́n tẹ̀lé síbẹ̀ kọ ẹ̀yọ́ ẹ̀ wọ́n wà. because òǹkà yẹn ti ju méjì lọ. wọ́n á ti wíìkì bíi pé òǹkà yẹn méjì àṣẹ tó wáyé pé wà kó ti wà ní ìdókòó tẹ́tẹ́rẹ́. káṣẹ ló ti jọba ń fòlá rẹ̀ sọlá ọ̀fẹ́ bàbá ti máa kọ̀ǹtínú ìmáàmà yẹn lọ. ṣùgbọ́n tẹ̀sí mọ́ta lè rọ sóòlù láàyè ìṣòro mọ́ bá rẹ̀ ọ̀la. ṣùgbọ́n fáàkùn lé dábàá ti pé ọkọ̀ ìṣòro ọ̀hún bá rẹ̀ ìdílé omi kọjá yẹ fún òwúrẹ́ wọ́n bá sọ òbíjọ lọ́rùn kí fàǹfààní máa wá máa gùn ní láti bẹ̀rẹ̀ ọmọ rẹ bí. ọlọ́dún ìdè gbà bẹ́ẹ̀ síbẹ̀ kọ́ ọ̀rọ̀ ta ríyìn òyì kó etí máa mú bá jẹyọ kan tí lè mọ́kùn jẹyọ kan ẹgbẹ́ ọ̀tún mi máa mú máa dó wọ́n bá dẹ̀ ti pọ̀ káwọn tó fẹ́ fẹ́ràn ẹ̀rí lè mọ́kùn ẹ̀rí ni wọ́n máa adé tó á dá sóbi tó yẹ. رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم وبامرأة من أهلي أنس بن مالك رضي الله عنه رضي الله صلى الله عليه وسلم من صلى بي رسول الله صلى الله عليه وسلم إن شاء الله تكون قومي الله àti pẹ̀lú arábìnrin kan ní àwọn ará nílùú. Àkọ́mẹ́ ni à ń yẹmí ni. Ọwọ́ àmì ìdó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀. Wàlmọ́rọ̀ àti Kọ́lìfánà. Nígbà tó jẹ́ ìfọ́ sẹ́yìn wa. Àti Mọ́sálà tàbí Ìgbà káàdà ìmàmúmú ìmọ̀ra. Ẹni tó jẹ́ máa mú ẹjọ́ fẹ́ sùn lẹ́yìn ìmọ̀mú tó bá jó obìnrin àwọn kan tá ń bá bọ̀ máa yí padà o. ẹ̀rí fọ́rọ̀ tá ń bá bọ̀ ni pé tá a bá rí lè mọ́mọ́ àti máa mú kàn àwọn yẹn lọ́fẹ́ tí wọn kàlí lè mọ máa lọ́fẹ́ tí náà. mo rí bẹ́ẹ̀ dọ́lá lómìnira o. bàbá rí lè mọ ọmọ kan lọ́fẹ́ tí wọn fún màá mọ́tò obìnrin ẹyọ ọ̀sán tí ó fẹ́ tó pẹ̀lú lè mọ́ ẹyin lóbìnrin lọ́wọ́ ọ̀là ọ̀kánì ti máa tà kódà tó bẹ́ẹ̀ àwọ̀ ẹ̀. Ìṣèjì yẹn náà lọ wáyé ní báyìí. Ànábì sọlá rẹ̀ sọlá àwọn ọ̀sán àná. Àwọn ẹ̀sẹ̀ bí ọ̀sán obìnrin yẹn ń lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ kọ́dà kọjá sí fóun nìkan lọ́nà obìnrin yẹn nìkan lọ́fẹ́ kí n pẹ̀lá níbi tó bá wọn bá ìlú máa wà. kọjá yàwó yẹn kí yẹn fẹ́ kírun kínní lẹ́yìn láti ṣe bá wọn. mẹ́fílà bẹ́ẹ̀ yẹn nìkan tó bẹ̀rẹ̀ kínní ìdílẹ́sì. irú mẹ́fílà nìkan ẹ̀ nídó lẹ́gbẹ̀ẹ́ ara yìí ẹni tó lè dára yìí ìwọ ló wá ìyàwó ẹ̀dẹ̀ tó máa tó sẹ́yìn wọ́n máa dá dúdú ẹsẹ̀ sí dáwẹ́ wa nẹ́fìlà lè lẹ́yìn nǹkan ní ilé máa ti kí ni àwọn máa bá lọ. tó nípa bẹ́ẹ̀ báyìí òun ni ìdájọ́ ẹni tó bá jẹ́ máa ń lọ́ bá jókòó yìí gbolo gbòòsì ẹ̀yìn ní ọ̀tá máa wà ẹ̀yìn òun ní ọ̀wà ó sọ̀rọ̀ nìkan lọ́wọ́ pẹ̀lú ìmọ̀mú àwọn ti bẹ̀ lọ. Orí ẹ̀jẹ̀ ti obìnrin. Hadith omi tó ní hadith ọ̀tọ̀lá àrùn àrùn ọ̀jọ́ hadith àbíhárà. An Adi, أن نفرا جاءوا إلى سهل بن سعد. لا قالوا سهل بن سعد سعيد. قد تماروا في المنبر من أي عود هو wọ́n ń ṣe fanfa àríyànjiyàn lórí nígbà rí òkúta lọ ibi wo lọ́rùn ṣe nígbà rí قال أما والله إني لا أعرف من أي عود هو هو ومن عمله يوان تلقي أما يمي مطلع برا يبي ما تلقي تلقي قالوا شيء مما ورأيت رسول الله صلى الله عليه وسلم أول يوم جلس عليه قال فقلت له يا أبا عباس فحدثنا قال أرسل رسول الله صلى الله عليه وسلم إلى امرأة قال أبو حازم إنه لا يسميها يومئذ انظري غلامك نجار يعمل لي أعوادا أكلم الناس عليها النبي الله عليه وسلم wọ́n ní wàhálà mẹ́rin ó ní ẹrú kan tó fẹ́ kápẹ́ńtà lẹ́rú yìí sọ́kùn kọ́lọ́ kó àwọn pákó kan jọ máa fi ṣe nígbà rẹ̀ fún mi kí màmá bá wọn lórí ẹ̀. فعمل هذه الثلاث درجات قواسي في المتع ثم أقل من باري تجا من باري سنة ìpele mẹ́ta ìpele one ọgbẹ tẹsẹ ní ìpele two ọgbẹ tẹsẹ ní ìpele three tí nígbà tí ìsúná ìgbọ́dọ̀ lọ. obìnrin ọ̀yọ́ tọ́jọ́ obìnrin yẹn wọ́n wá pariwo rẹ̀ láti kọ́ wá sí i. ثم أمر بها رسول الله صلى الله عليه وسلم فوضعت هذا الموضع فهي من طرفاء الغابة òjíṣẹ́ ọlọ́run alùpùpù ọlọ́gbé nígbà ilẹ̀ wa wọ́n wá gbé sáàyè yìí lẹ́dẹ̀ ní nígbà yìí wọ́n mú láti di àwọn bíi ṣe gọ́ọ̀tà ọ̀rọ̀ fáyọ̀ lọ́ọ̀bà lẹ́wọ̀n tó mú.

ثم رفع ونزل القهقرة حتى سجد في أصل المنبر gbogbo orí ní lẹ́nu tọ́kẹ́ yìí ó fi padà lọ orí kanlẹ̀ sí ìpínlẹ̀ nígbà yẹn. ثم عاد حتى فرغ من آخر صلاته. ìgbà tó forí kanlẹ̀ lẹ́nu ìjà ọba tuntun nígbà yìí kó o tún fi wá kírun débi ìforí kan lẹ́nu o tún wá padà parí ìrun. ثم أقبل على الناس وقال يا أيها الناس إني إنما صنعت هذا لتأتموا بي ولتعلموا صلاتي mo fẹ́ kẹ́ fi lè ṣàwòkọ́sì ìbò rẹ̀ máa dùn ẹ̀yìn yìí dáadáa Ọlẹ̀tàálà mú sọ́láàtì. Kẹ́sì lè fi kẹ́kọ̀ọ́ kó òmìnà nítorí àwọn ní ọ̀. Tí a fẹ́ lò bẹ̀rẹ̀, ẹni pé kí gbogbo lè mọ́ fún oṣù ọ̀sẹ̀, wọ́n bá fẹ́ lò lè mọ́ fún Kì í sọ orí nígbà Ṣùgbọ́n àdáyé sọ̀rọ̀ àgbàlá ti tẹ̀ ìtọ́nà torí gbogbo ojú tó wà káyọ̀ lè rí kí wọ́n sì lè mọ bóòlù àti ìsúlá àbára tí máa ń kírun káwọn náà lè kírun bẹ́ẹ̀. láti má gbàgbé o káà bá kírun káà lẹ́nu ti kírun ọlọ́run níta. olóhùn jẹ́rìí tó sọ̀rọ̀ lè pamọ́ ọ̀rọ̀ àìsàn mọ́ ní ìsọ̀rọ̀. àkírun jẹ́lẹ́ lẹ́ẹ̀dẹ́gbẹ́gbẹ́ ní àná máa ń kírun. ìmọ̀ máa ń kírun ọlọ́run tó lè gbàjọ sí wa àti ká ṣe é dáadáa ìṣúná ìṣúná ìṣúná ìṣúná. pẹ̀lú yẹn nípa gbogbo làásì ìjà tó ń jẹ nígbà yíyan àwọn tó ń ṣe àmẹ́bí àmà lo pọ̀pá ọ̀lọ́lọ́ àlùsílẹ̀ àti kọ́ọ̀sì yọ ọ́ ní tó máa ń wà níbi ọkà yẹn máa mú dájú èyí máa rẹ ìdè lórí èyí tó túbà sí àwọn máa ń ti gbà ní kékeré ìgbọ́dọ̀ tó wá tó ní báyìí àtọ́fẹ́ dáadáa ọmọ rẹ̀ bá rọ̀ ọ́ àmọ́ ó túbà tó ti rí ojú ọ̀kan fẹ́fẹ́ wọn ó ga sókè ojú rẹ̀ méjèèjì ọkàn wàhálà fọ́ọ̀tù ohun ẹ̀ máa ga sókè kàánẹ́rú mọ́ńtẹ́rẹ́dáì bí ẹni tó ń kìlọ̀ fáwọn sọ́jà tẹ̀bálẹ̀ rí bi tí kọ̀mándà bá ti kọ̀mándì àwọn sọ́jà ibi tẹ́ni lọ ní tẹ́bá ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ sókè ní ẹgbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ẹ̀rì kékeré yẹn ní tutù ẹ̀yin ẹ̀sọ́ lọ́ba dọ́ọ̀ ẹ̀dúgbọ́ ẹ̀fọ́fọ́ ọmọ gàrí náà ẹ̀fọ́ rẹ̀ ẹni tí ó sì máa bá wọn sọ̀rọ̀ ni ìwé yóò sì máa bá wọn sọ̀rọ̀ ni. tí o nípa bẹ́ẹ̀ ìgbà ń padà wá sí nígbà yìí tó ti sọ̀rọ̀ ọ̀nà ní káyé òwúrò kọ̀ọ̀kan yẹn mọ́ àti láwọn àyè kọ̀ọ̀kan tó bá jẹ́ bí gbà sàṣà ó máa bí ṣe sùtọ̀ àti kó rọ̀gbọ̀ òde lórí ìgbà. Àdébáyé ṣàmì fún yóò. رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجرته وجدار الحجرة قصير صلى الله عليه وسلم أما كان له ni ògiri yàrá yẹn kú kúrú ni ogiri yara yen ku ni

wọn á bí kóun náà máa lọ sọkò ló ń kó bu ọ̀rẹ́ ló ń dojú bò. níjọ́ dídí abájé nǹkan ọ̀bọ̀rẹ́ wọn máa kó sínú ọ̀rá ọwọ́ ọ̀tọ̀ ní. lónìí ìbọn ń lo jìbì báwò wọ́n kà kó fún ọ ní obìnrin kan ládùúgbò wa nígbà tí ò yẹ bá ti jà àtọkọ rẹ báyìí yóò yọ kiri nìkan bò sí lójú ìyá kan wá ń bẹ ládùúgbò wa kódà kan lónìí tí a ní bá ti rí tí wàá ń bọ̀ ní ọlọ́ bá ti ọ̀nà tó kù yóò ní ẹlẹ́yà ajá nẹ́mọ̀ wọn nídìí rẹ̀ bí bàjẹ́ o ẹlẹ́ ti sọ bẹ́ẹ̀ ó ní sọ ráwọn ẹni tó ń mọ̀ tí wọ́n máa ń bo kiri ìwé yẹn sí wọ́n wá sọ pé wà àti ọkọ rẹ̀ já ó ti sáré rí ìmúfẹ́ fún mi wọ́n sáà máa gbọ́dọ̀ tó á lè kú gbọ́ngàn sí lára àti ìbí táwọn ọmọ òbójú ẹnìkan mẹ́tọ́ bojú tọ́lọ̀ ọ̀sùn ẹgbẹ́ mi máa ń sọ fún mi pé aláàjì sọmọ pé ó ti ládùn àfẹ́ ẹ̀sìn sí ní kọ́ọ̀bù tí wọ́n bá ti fẹ́ wọ̀ ìgbà tó ti lè yọ báyìí ìpéjà ni ebi ebi ní pariwo ebi yẹn ní pariwo dì sí so ìwà àgbà nǹkan kéèyàn jẹ́ ó kó fẹ́ eh, sùfánàlà ṣé ó tọ́mọ ń bẹ̀rù ságbélé lọ́wọ́ pé máa fi tẹ́lẹ̀ òun lọ́wọ́ kí èèyàn máa wọ ẹ̀sùn tọ́ọ̀bù kọ́rọ̀ má ti dọ̀rọ̀ ọ̀lọ́yọ́ kò lóṣù kí wọ́n gbé ọ̀gbẹ́ bò lọ́rọ̀ bòbí ìdè jẹ́ òní à ọkọ̀ mi ló ní ìwọ̀ kí wọ́n dáadó fẹ́ darí láwọn òbí ẹ̀ pé tó ẹ̀ bí léèrè ń tọ́ bá rí pé wọ́ ẹ̀wọ̀n fẹ́ máa wò pé mi láti ẹ̀ kí wọ́n nìkan gbọ̀ngàn tó kàn mí àti ṣòfò tó àwọn tó wá bójú ni ẹbí pé kí ló lọ́bẹ̀ tó lọ́bẹ̀ tó ti dàrú ọwọ́ kó mẹ́wàá sọ wípé àwọn orí fẹ́sì ni òun fi ṣe dáàdì mi. wọ́n bá sọ pé ọkọ̀ ẹ ló ní kó o ṣe tẹ́ ẹ bá jà mọ́. wọ́n dà sí ìjà yẹn lè ó lè kan ohun tó ń pè ní sọ̀la ẹ̀rù ìkọlọ̀. ó lè kó lọ lọ́sọ̀ ọkọ̀ lọ lọ́sọ̀. mo tí ọ̀kẹ́ yìí náà níbi ọmọ abọ́ ìbòjú yẹn nínú ìbọn òun lẹ́kọ̀ọ́ ó mú jáwọn tẹ́lẹ̀ òun ló ní káwọn lórí bẹ́ẹ̀ ká kéèsì abala yẹn dáadáa káàbà ṣe ká ṣe nítorí oye wa nítorí pẹ́ẹ́sì àwọn tó lóore ìwà lọ sí sí wọ́n sì ṣe ipò kíní ni wọ́n sì wọ̀ ó sì dájú pé káwọn náà bá ṣe á sọ oríire ipò kéwú ni àwọn obìnrin wa lọ́ba jọ wà láwùjọ. ẹ wá wo báwọn ìyá wa àyìnṣà ọjọ́ lọ́ọ̀tà àgbà tí wọ́n ti dojú gbà yẹn yàrá àwọn là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o. lórí ilẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ adé ń pọ́n nǹkan yíwọ́ lọ́rọ̀ ọ̀gẹ̀dẹ̀ máa sáwọlé fún wa nínú sínú ọ̀rọ̀ ẹ̀fúra báwọn kan máa ń ọ̀rọ̀ bíi sẹ́yìn làwọn máa ti sọ hmm. sí wọn gbogbo àtòsà fẹ́bọ̀. ṣùgbọ́n ẹ̀fúra etí ìsara ṣé àwọn ọmọ wa ò pé àgbákò ìyá àwọn ti ń bẹ̀rẹ̀ sí ní pínlẹ̀ àdókè láwọn adókè lọ́wọ́ bí kí àwọn àbúrò ah, ọlọ́run má gbé wọn ṣe. Ẹ̀rí ló yẹ kí máa nìkó sí mi wọn má ti kó sílẹ̀ láyé rẹ̀. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa ní nísì bàáùdùnà kúlẹ̀ bọ́ọ̀dù àti súnmù àti ìrẹsì súnmù yẹn ní nísì. àpájù lọ lẹ́yìn ìgbà tí ìmúnisìn àfáà yìí mọ̀ sòtún lọ sára yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti sùn wọ́n ti hàn án wọ́n dàbí pé nǹkan táwọn èèyàn níbi òun ni kàn fi agbára mú wọn àti kí wọ́n máa mú wọn dùn àti kí wọ́n máa pàṣẹ. ọ̀rọ̀ tàkàbùlù táwọn èèyàn ń ṣe méjì ó ti lágbára jù. àwọn tó kù fẹ́ lómi lásán nísì irun gan àti ṣòkòtò àti nìkan gbúrọ́ sí àwọn wọn lò. ìfáwọn ìyàwó ìwọ̀n máa lọ pátí àgbo eléré ìbẹ́ ẹ̀rọ ìtẹ́sí náwó fún bàtò àtò tún kúnlẹ̀ fún pé èwo lè yí tó wọlé lónìí ẹ mọ̀ pé kíní yẹn ọkà pàtó láyà yẹn pé ọlọ́run kàlà wà ìríkùrí olówó rí lórí azójú agbo lónìí ọmọ bí ó sì máa gba owó nìyẹn ó tún wá tún wá ń kúnlẹ̀ fún báyìí pé ẹlẹ́yà ẹ̀ka mọ̀. fáìlà kúkọlẹ̀ nínú wa bíbà kọ́lé nípa bẹ́ẹ̀ fi tara sọ̀rọ̀ ẹ̀rọ àwọn tọ́ọ̀gì kẹlọ́kàn bójú yọ̀ọ́ bí ti tọ́ọ̀gì ló bójú tọ́ọ̀gì ẹ̀kan bójú. inú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wọ́n wò pé eh, inú àdánwò làwọn kó sí pẹ̀lú ojú ta àbòyí orí wọn ni. ẹ wọlé sí ìyá yẹn gbé yàrá tó ṣe pé èèyàn ń ẹ̀rọ wọn fi rí yẹn níta ẹ̀dá kò tẹ́lẹ̀ lélẹ̀ ní àbí ilé fàájì ọbẹ̀ yàtọ̀ sí bí àgọ́ọ̀dì òbí láwọn olóṣèlú kọ́ ẹ mọ́mọ́r àti kìíní táwọn olóṣèlú máa ń kọ́ fọ́kàdà ẹ̀ ọ̀rọ̀ àmọ́ búlọ́ọ̀kù díẹ̀ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ náà àlìsàn yẹ fún bọ̀yábà nẹ́sù ṣàtọ̀wù ìyẹn tó wà ìwọ́n dẹ̀ ń rí gbà tó gbórí òkè gbà tó rùkú ilé lélẹ̀ lọ́jọ́ ló tẹ́jà wà dẹ̀ ń gbé lọ́dọ̀ wa lẹ̀kùn oníbi ọ̀pọ̀pọ̀pálé gbogbo gíga ilé náà lẹ́tún gbọ́ ní ọ wọ́n tún ní iye ìgbọ́ntọ́ jẹ́ nígbà ìyẹn ìyàwó àárín ìsàlọ̀ ọjọ́ ọlọ́ọ̀tàn láàrin náà. mo rò sọ́nà àwọn afẹ́ lẹ́kọ̀ọ́ sọ wípé lẹ́sà á máa bá máa rí bọ́ọ̀lù máa rí òfìrí lẹ́sà á máa máa akọ àdúgbò lọ́la lẹ́sà á máa ń dákan lẹ́sà á máa. Mọ́mọ̀rí dọ̀lì mọ́rí òfíìhì. Mọ́mọ̀rí dọ̀lì mọ́rí òfíìhì. Lẹ́yìnsà hàmà. Lẹ́yìnsà hàmà. Mọ̀ àkọ́ àníhù. Mọ̀ àkọ́ àníhù. Rọ́lá ámù. Kì í sì pinnu. Wọ́n mú tí yẹn ń sin lọ́wọ́ tí káàárọ̀ ọ̀kẹ́ lórí ẹ̀. Tó bá ti pinnu dáadáa.

níbi ibi tó lọ òkú máa dá padà. torí bẹ́ẹ̀ mo tún ẹ̀yin obìnrin wọ́n sọ fún mọ́tà tẹ̀ra máa ń já ní tẹ̀ra máa ń nítorí fẹ́yìn gan-an ní àlùmùsámà. kábà pé yìí ní sùn àlùmùsámà abúkù ni ẹ̀yin gan-an làwùjọ. ẹ lè jẹ́ ìyàwó ẹ lè jọmọ ẹ lè gbogbo kíní kejì kẹta kẹrin òkè ìtọ́ba dẹ́rẹ́ ọ̀dà akọlé ọkọ̀ fẹ́mà lọ́kọ̀ àná àti sílẹ̀ tọ́tẹ́ ní. gbogbo ìgbà tí ìbàtẹ́ bá ti bàjẹ́ báyìí ayédàrú ni ilẹ̀ bá tó pọ̀ jù nítorí àmì fẹ́mà nàìjíríà kan tá a wà bẹ́ẹ̀ báyìí. bí obìnrin máa kọ̀ wọ́n yẹ kí jáde ọkùnrin lẹ́sìn máa kéré. Títa àkùrì hàtà yẹ kó nà lè fọ̀mù sí nà mọ́ra á àlẹ́kùn yìí ni wà. Ṣé bá ti ka obìnrin one two three lórí fifty báyìí káwa ṣe ọkùnrin máa di one. Ilé ìtẹ̀lé gan lórí ìṣe wà yìí ọ̀fà tírì ni wọ́n. Bẹ́ẹ̀ ọ̀fà tírì ni wọ́n. Alùpùpù náà lọ wọlé rẹ̀ ẹlòmíì gbin òtí ẹ̀ sí ní ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó kan? tó lè gbìn kódà gbogbo wọn ìgbàlẹ̀ gbogbo wọn ṣáwà tó ní àṣọra tó fà á. nípa bẹ́ẹ̀ akàndí mọ́rọ̀ yàrá yẹn wá ká fi mú wa hàn gẹ́gẹ́ bí ìṣèjì wa. àwọn èèyàn wá rí òye òjíṣẹ́ ọlọ́run tó ń ṣe mẹ́fílà. Fọ̀kọ́ ọmọ òun náà sún yóò sọ lónà bí sọlẹ́ àti. Àwọn èèyàn náà bá dìde.

حتى إذا كان بعد ذلك إيه جلس رسول الله صلى الله عليه وسلم فلم يخرج فلما أصبح ذكر ذلك الناس آه. إيه، فقال فقال إني خشيت أن تكتب عليكم صلاة الليل níbi sọlá àtàlà sọ pé ẹ̀rù gbà mí bí ìfẹ́ tí wọ́n sọ mẹ́fílẹ̀ òwe ti tẹ̀tẹ̀ mọ́ yín lọ́wọ́ ní òde wá. wọ́n délé yìí nípìnlẹ̀ sọlá tó tarawé ni wọ́n á sábúta máa ń kí yẹn. kí la fẹ́ fàyọ̀ àti tá a bá ti rí lè mọ́ mú kódà kọ́ má jẹ́ mú bá a ṣára báyìí. a lè máa tẹ̀lé lè mọ́ mú mi èyí tí ò mú ni ká má rí lè mọ́ irú èyí táwọn kan ń ṣe àwọn ìyá wa lágbóolé pẹ̀lú wọn ti fẹ́ ṣe kọ́ ọmọ dábí lọ́wọ́ inú yàrá wọn sì wà lọ́wọ́jú wa wọ́n ti lọ fún mi tẹ̀lẹ̀ fún wa nígbà wọn ò tó ti ní kọ́búlé àbí ìyá ò ti sálámà tó bẹ̀rẹ̀. sùúrù yẹn ni agbọdọ agbọ́dọ̀ rí lè mọ́ ọ́n káàbá rí lè mọ́ ọ́n ara rẹ̀ sábà. kódà nígbà náà yẹn ó mú láti bí ìtòkìtì sọ̀rọ̀ ìdáhùn àmẹ́là ń lọ. lọ. ìbò ta rí ní àwọn ẹni tó wà ògiri ní rí ti dá wà láyé nípa bóòlù lè حديث أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى في أصحابه تأخرا فقال لهم Ọlọ́run tí ọlọ́run rí sí àwọn tàbí bọ́ sẹ́yìn nígbà tí wọ́n fẹ́ kí wọn dàmá. Wọ́n á sọ fún ọ wípé. Fàkọ́dàmù tẹ́mù bí. Wọ́n wá ní ẹgbọ́ wájú. Ẹ wá sáwò sọ́ọ̀sì yìí. Wàlíyà tamma bikum man ba'dakum. ó já sí pẹ́ni tó bá tún wá lẹ́yìn ní ọmọ àfẹ̀yìn náà ṣàwòkọ́ lò. لا يزال قوم يتأخرون حتى يؤخرهم الله. àwọn èèyàn nílẹ̀ wọn ní gbò tí wọ́n máa bọ́ sẹ́yìn kọ́lọ́wọ́n fi mú wọn bọ́ sẹ́yìn. ọ̀rọ̀ tá sọ lẹ́ẹ̀kan yẹn lákàlà kọ́ bá lè yìí kì í ṣe dáadáa nítorí lè máa mú kì í ṣe dáadáa tó o bá rí lè mọ́mù tó o bá ti rí máa mú òtún wọn bá ní kílẹ̀ ẹ̀rí rẹ̀ ẹ̀rí rẹ̀ lànà jáde ẹ̀yin tẹ́ kò sí sáfù tọ́tẹ̀lé mi ẹ máa kọ́ sí i àwọn tí ń bẹ lẹ́yìn yìí tí wọn rí mi rárá káwọn náà máa kí kálukọ́ máa kọ́ sí kódà tí òkú ti sáfù ọlọ́mọ àdúgbò rẹ̀ lọ. àsòfófò bá kàṣíkà máa sáfù títò àtàwọn àdájọ́ rẹ̀ ẹ̀sìn ní títò sáàpù òun ló fà la fi rí nínú àwọn àfa àwa láwọn àfa aládé wọ́n sì tún bíbí síra lórí káàdì tó sáàpù ọ̀nà tó ṣe kàlá ọ̀nà ọ̀nà. nítorí wípé sáàpù ọ̀gá tó gbà ayé lẹ̀ má ti ta mi. Sísá pọ̀ ọ̀bá dọ́gba mú ìmọ̀ ní pé. Sísá pọ̀ ọ̀bá dọ́gba àti ọlọ́run dọ́gba dọ́gba sọ pé wà àti ìsọ̀lá ìyẹn gbé òun rẹ̀ dúró. Òun là fi máa ń sọ wípé ìsọ̀wú káwọn òṣèlú kájọ́ àti ìdílé ṣọ̀ṣì yàtọ̀ ṣòfò kú. ààrẹ àwa mọ̀ wọn tó ṣe bẹ́ẹ̀ wà nù mímú dúró tí ọ̀rá tó wá dọ́gba kọ̀ mú dúró. ojú ọ̀gbọ́dọ̀ tẹ́lẹ̀ mọ́mọ́ kan máa wò pé ọjọ́ bí wọn wọ́n ti kọ́ ọmọ tẹ̀lé ara báyìí kó o ti tẹ̀lé wọn pẹ̀lú ọmọ. wọ́n ní kí ló dé pé ọjọ́ bí wọn ọjọ́ àti àlọ́ fún a lè tọ́ sáà fún ìgbẹ́ mẹ́wàá. wọ́n ní pípé máa ń tẹ̀lẹ̀ yẹn kótó ní pé osman ọ̀gá lọ́wọ́ àyè wọ́n tó padà máa yan yẹn kọ̀ọ̀kan lákòókò ọ̀kan àwọn yẹn ni wọ́n sì sẹ́yìn lọ yorùbá làwọn fẹ́ fi ibi ẹ̀fọ́ àwọn tó fi ìfẹ́ máa ń gbà ní àwọn yẹn wọ́n sì sẹ́yìn lọ wọ́n bá ti fẹ́ dé wọ́n fẹ́ béèrè tó ti dọ́gba wọn wà jà pọ̀ dọ́gba. Ibi tó kan bá dé nìyẹn o. Lábàá wa tó sáfù. Àwọn àkọ́kọ́. Bóò làwọn ọkùnrin ó fi gbogbo wọn kù sí. Bóò làwọn obìnrin ó kù sí. Ìsìn rẹ̀ wọ́n ní Adé Fàbí Bọ̀rẹ́ lọ. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها Òun làwọn àkọ́kọ́. Bó ti já sí pé yìí tí ó burú ọkùnrin, òun àkọ́kọ́ káyìí. Ẹlòmí kò kí ìlú ibi tí ó wù kọ́ máa wà lẹ́yìn. Yàtọ̀ káwọn bàbá olóyè mọ́sálásí. Àtẹ̀yìn yẹn ní ọ̀dà. Òbúrú kéèyàn láàyè mọ́sálásí tí bá tún tẹ̀sẹ̀ dé. Àwọn àṣìfà àyè rẹ̀ iwájú ní bọ́ọ̀sì orí kéńté tèlé. Ìwọ ló dókun bẹ́ẹ̀ yá dídé o. A máa dìpọ̀ òdídókun bẹ́ẹ̀ náà òdídókun náà. Ẹ ń kó òògùn wa mọ́sálásí ráàyè ní àyè bàbá àdínì ni o bàbá àdínì bò. so nípa bẹ́ẹ̀ àwọn sáàkù wájú ní tọkùnrin àwọn sáàkù ẹ̀yìn ní tobìnrin yìí tó wá lórí ìlú sáàkù ọkùnrin kọjá wájú yìí tó burú jòlì kọ bọ́tẹ́ sùnmẹ́lì kan ní ọ̀padà bọ́tẹ́ wọ́n bá fi pàǹkó lọ lòdì bọ́tẹ́ yìí ọ̀dọ́ oníṣàkù tó burú o ẹ̀rọ àgbẹ̀fẹ́ fúnra yín fa à ń bọ̀ wá bẹ́ẹ̀ táwọn fẹ́ táwọn fẹ́ bí ètò sáfúlẹ́gbẹ̀ yẹn kò ní bẹ lọ́wọ́ àti kò fẹ́ bẹ̀ ọmọ láéláé torí yóò máa lọ ẹsẹ̀ rẹ bíi kí wọ́n máa lọ sáré yóò máa rùn yóò máa rùn kọ̀ yóò máa rùn kọ̀ ẹ̀ńtẹ́sẹ̀ rẹ bá fúyẹ́ tó kẹ́lẹ́ kódà yóò fi èrí wọ̀ tọba parí ìjẹ́ kí ó dé ntòtá tún ẹ̀ kí lábúlò lè lóbẹ̀ẹ́. sọlẹ́yìn náà ní ṣe ká gbọ́ lójú pé àwọn àkọ́kọ́ la pè é èyí tó burú rẹ̀ làwọn èyí tó pẹ́ ìyẹn tó bá já sí kí ìyẹn ṣẹ̀ṣà kó dúró lẹ́yìn. ṣùgbọ́n nǹkan sáfù lọ ló padà jẹ́ yìí ní sáfù tó burú gbọ́dọ̀ ló bá gbọ́ yìí o ọ̀kẹ́ ìrùsùn fún òkùnrin. وخير صفوف النساء آخرها وشرها أولها Ìtò wá lóore jù ní sáfà àwọn obìnrin àwọn ìtò kẹ́kẹ́. Ìdí tó burú mẹ́là kọ́kọ́ rẹ̀. Kò sí tàbí sùnmọ̀. Àwọn kan ni wọ́n lò síwájú ní ọ̀rẹ́. Wọ́n bá já sí báyìí tá a fi ṣẹ̀ṣà fáwọn obìnrin ni gbogbo ààyè wọn pátá ẹ̀yìn ní. ẹ̀dọ́rọ̀ ìdíyà wa bí a fi ìkàtọ́sùnà mọ̀kánà ìkàtọ́sùnà mọ̀kánà yẹn ní sáà ibi tá a tẹ̀ta obìnrin yẹn ká kúkọ́ Àwọn ẹ̀gbọ́n mi náà wá gbọ́dọ̀ ta kó tó ìtàlẹ́yìn bá pátá ló mọ́ sí gbogbo wájú lọ́dẹ̀ wà ẹ̀ fún. Wọ́n á ní kí ló dé? Ó ní à ah, lábùjọ lórí tó gbẹ̀ ẹ̀yìn ní o. Èyí tó burú rẹ̀ iwájú àkàrọ̀. Ah, iwájú tá a gbà lérò ní kọlọ̀ ọkọ̀ síwájú di káwọn ọkùnrin wà. Alákòóso wẹ̀ hálì. Gbogbo àyò tó jẹ́ mọ̀kánù ẹ̀yà ni mọ̀kánù àti ìta àhùn tuntun òsìlè kan tọ́jọ́ wájú mẹ́ ṣùgbọ́n mo sọ́dọ̀ mi já ìkẹ́ máa bọ̀ wá dẹ̀ ìwájú lẹ bọ́sì aṣọ tó burú léèyàn wá ábàdé tó yẹn máa ń tẹ̀lẹ̀ ní ibi ayé ìdùnnú dáadáa àdèmí ọ̀fẹ́ dó síbi tọkọ rẹ̀ wá ìdájọ́ ah, máa ń ṣe bẹ́ẹ̀ nípa òde o pé àwọn funfun yẹn. Hmm ọlọ́run ó dúró síbi kọ́kọ́ òun dúró sí mi àbọ̀ ní alẹ́ ìgbà wọn. ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ ó dúró wọ́n ká àwọn ọlọ́pàá yọ̀ nígbà wọ́n mélòó wọn fẹ́ẹ́ ṣe mẹ́. wọ́n lè fi gbé kan ọmọ kan bọ́ sásìkò tọ̀ wá fún. nílẹ̀ náà wọ́n máa yin tuntun àwọn ẹ̀wọ̀n ẹ̀lọ́lọ́pàá ọ̀sẹ̀ máa dà láàbùkà yìí. ibi táìmọ̀ kan yẹn lọ́la ẹsẹ̀ èdè ló dáa lọ ní bí sunday ẹ̀sìn kò yẹn ètò yóò tó báyìí ètò yẹn ti wà ń sì yàrá gbogbo àrùn ọ̀rọ̀ mùsọ́là ní sáàyàn ọ̀wọ́pọ̀ bí ìfẹ̀sìn ibi tó gbẹ̀rẹ̀ fẹ́ kí àwọn ọ̀nà tí wọ́n ti mú kí ní pápó kàṣẹ fún ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bíi twenty years ago yẹn àfa obìnrin ní ọ̀sà kú ni ó lówó do bẹ́ẹ̀ ọkọ̀ òun láì rẹ̀ سبحان صاحبنا النبي رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتقلل الصف من ناحية إلى ناحية يمسح صدورنا ومناكبنا صلى الله عليه وسلم أما ونصاف لجي لجي ọba bọ́sẹ̀ lẹ́yìn àtúbọ́sẹ̀ lẹ́yìn tí ó fi sọ sáà yẹmusáfù sùdúrù náà sùdúrù náà wọ́n máa fọwọ́ ra wá gbáyà. wọ́n máa náà kí bọ̀nà. ìgbáyà tí ń wò yẹn ni pé sẹ́nìkan ọ̀kà yàtàrà kì í. Hmm. ọ̀yà kó o lọ. ọmọ náà ti bàná ìjìká wa yóò máa sọ. ọ̀yà kó o lọ. yóò máa sọ báyìí fún mi. láta tẹ́lifù tẹ́lifà kúlóòbù kọ. ẹni ìyá pa o. ẹ má gbé báyọ̀ nìkan tààtà ẹ hùwẹ̀ ìláyìí àbíká ní ọjọ́ àyè ọjọ́ méjì ká kan lò sí ní bẹ́lẹ́gbẹ́ àwọn ìyẹn máa ń gbé bẹ́ẹ̀ fún wa ní wọ́n kà dáadáa tó máa gbé tẹ̀sà lọ. Orí owó tẹ ẹsẹ̀ ẹsẹ̀ tó dúdú akírakí wọ́n lè tẹ ẹsẹ̀ funfun yìí tí ò ní bàjẹ́. Ètè bí wọn ní fẹ́ tó báyìí wàá sí ìyẹn tó fẹ́ jẹ. Ọ̀rọ̀ ọmọ fẹ́ dúró níbi tí ò ní pàdùkọ́ ọ̀rọ̀ àgbẹ̀lẹ̀ náà ni wọ́n sáájú ọdún bíi kí o ní káàmù tó ti lè mọ́. ìyẹn kọ́ yẹ kó pàtàkì lẹ́nu ẹ̀ bí kò ṣe kàràkà nítorí ọ̀sẹ̀ sáà ń sẹ̀gbẹ̀ owó dáadáa. ẹ má yà pa ẹnì kí wọ́n ti ṣèjì kárá ẹ̀ ẹ̀jọ́ ti rà ẹ̀. wọ́n máa di fọ́kàn nínú ọ̀lọ́. وكان يقول إن الله وملائكته يصلون على الصفوف الأول wọn a máa tọ ṣe àtàlásù wọn máa tọrọ ìfẹ́ fáwọn ọ̀sán àpò alákọ̀ọ́kọ́ wọn a máa tọrọ ìfẹ́ nígbà yẹn àti kọ́kọ́ mu kí sáfù fún wọn ní àgbo àwọn onídẹ́nìkan má yàyà ta àkọ́kọ́ wọn ká gbà mọ́ kejì kejì fẹ́rẹ̀ ní bọ̀ sẹ́yìn ọkàn má bọ̀ lọ́yìn láti tó sáfù mọ́. ẹ̀rí ti tẹ bá rí lè kò tí ì sí wàhálà tẹ̀lé. náà àyè sàbí ìlọ́rọ̀ ní ìlú. رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لو تعلمون أو يعلمون ما في الصف المقدم لكانت قرعة لكانت قرعة táwọn èèyàn bá rọ́lẹ̀ tí wọ́n fi débi sáfù yẹn lábẹ́ máa jẹ kí ni máa jẹ òun ká ti ká kọ yes or no ẹtọ́ bá ti mú no báyìí kò ní bọ́ síwájú yẹn ẹtọ́ bá mú yes kò ní ọ̀pọ̀ síwájú ibi tọ́rọ̀ bá kú wájú yẹn tó ti pọ̀ bẹ́ẹ̀ àbí tàbí mọ̀sán ọ̀dọ̀ ní ìfúnni ọ̀pọ̀ àmì àtọ̀rí. كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة hmm. Ibi ìsáfúwa, inú òṣèlú ìrùn pọ́pọ̀lọpọ̀ yẹn ń kàkè ìdí Ẹsẹ̀ ilẹ̀ lómi ọ̀fẹ́ bó ẹ̀sẹ̀ yẹn. Ọ̀fẹ́ bó yẹn lẹ́sẹ̀ aláàbí sọlá sàlá a máa fọwọ́ pa ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ wa ìgbẹ́ tẹ́gbẹ́ rẹ̀ ní ọ̀wọ́ ìkárẹ̀ ọ̀wọ́ kò níbi tọmọ ìyá rẹ̀. ọ̀yà kóòlù sọlá àlọ́mà sọlá ìpè. ìsọ̀wù wọlé àtàkẹ́lifù ọ̀tàkẹ́lifù kúlóbòkò. ọkàn yìí máa yàpa. ìyẹ̀líyàní minkum ulul ahlami wọn nuha. wọn nuha. ó yà ẹni tó bá ti dàgbà ńláwà wọ̀nọ́wà àtàwọn tó ní làákàyè. àti àìfẹ̀lẹ̀ tí kò sí ní òye kí wọ́n bá wọn gbò. Òmọ́dẹ́ni bí ó ti bò sí láti ìbò sí o, ìbò sí o, àwọn yóò sì máa di tó lọ. Ìwíkúwìí ní ti wí. àwọn àfa àtúmọ̀lẹ́ ọmọ kékeré ni ọ́ bọ́ sí kiri kẹ̀lú kọ́tọ̀nù ṣùgbọ́n wọn ò gbé bó ṣe yẹ kán gbé látẹ̀. ìṣe tí ó tí ọlọ́run ní ẹsẹ̀ lọ́wọ́ ọ̀hún àdìgbò ṣẹ̀dá àwọn tó máa máa wà lẹ́yìn mi gangan lọ́jọ́ ìpàdé àṣà wọ́n nù ha. àwọn tó ti dàgbà tó ti mọ̀ tó sì wọ́n lẹ́sẹ̀ẹ́ tí òun bá fẹ́ láàyè wọn pàkíyèsí tàbí ó. lọ́wọ́ jẹ́ àwọn ọmọ tí kìkì láwọn onímọ̀ àwòrán ẹgbẹ́ kí lọ́sẹ̀lẹ̀. àwa jọ ó yàmù ẹ̀fọ́ súnmọ́ ẹ̀. àwọn àgbàlagbà kì í sàgbàlagbà lásán o. wọ́n bàlágà wọnú àwọn nílànà àkáyé tẹ̀sí àwọn tó wà lọ́fẹ̀ẹ́ kan lè mọ́ mú báyìí torí àìsílẹ̀. ثم الذين يلونهم ثم الذين يلونهم قال أبو مسعود òṣìṣẹ́ àwọn tí wọ́n dúró lódòdó àwọn tí òkè jù ni wọ́n sì ti ní òun ni wọ́n kẹ́yìn bàbá. Sọ́dọ̀ àwọn eléyìí máa wúlò fún wa. Ìjọba ti láàyè àwọn sáré àìmọ́ mòlòlóró. Ó wọ́n ti kírun ti pẹ́ wọ́n bá rí kí ní kẹtọ́ wá yàtọ̀ bàbá ìmọ̀ kí ní báyìí àmọ́ bó ṣe jẹ́ o ẹ máa ṣe bó ṣe fi ṣe ìdí ni o kìí ṣe pé ẹ̀rí kan bẹ lórí ẹ o yóò lè sọ̀rọ̀ ẹ̀ fún ọ. Kọ́lá Abu Mas'ud. Bí wọ́n dáa ti fẹ́ fàyọ́ bẹ̀yìn mo sì tún wà lórí ẹ̀ o. Wípé قال أبو مسعود فأنتم اليوم أشد اختلافا هو لازم آه، أبو مسعود عقبة بن عامر الأنصاري رضي الله عنه قال ده نبي صلى الله عليه وسلم Nísàmù yìí tẹ́ tó ẹ̀ṣọ́ ìdìkà yìí. Ìdìkà ọ wà pẹ̀lú ìdìkà. bí apárí má pọ̀ lórí fáfù fáfù bá gbòtò kútó ní. ẹ má gbàgbé o ẹni tí ń sọ̀rọ̀ yẹn nínú kọ́lọ́nà awà lọ́wọ́ àwọn. أبو مسعود عقبة بن عامر الأنصاري الأنصاري رضي الله عنه nígbà tí wọ́n ẹ̀yìn ẹ̀yìn aṣáájú ìtìláàfà ìyẹ́wò bí apá ayé lè ní ti lè yìí àsìkò táwa wá wà sí orí burúkú àpọ̀ yìí bóòlù yá pàṣẹ tó ìṣàlùwà hmm. àtàlà tí ìwà ní bàtà tí ó débẹ̀ ní ìsìn ọ̀pọ̀ yẹn gẹ́ mọ̀ pé ọ̀rọ̀ èsì káàdì ọ̀rọ̀ gbáyà àbọ̀wá orí tẹ̀tẹ̀ náà حديث ميت حديث رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتم الصف الأول ثم الذي يليه afọ àkọ́kọ́ ni ẹkọkọ di okun náà ọmọdé ìrẹ̀lẹ̀ وإن كان وإن كان نقص فليكن في الصف المؤخر tí àdínkù bá ti ṣẹlẹ̀ sí sáàkù ọjọ́ sáàkù tó fẹ́ ọgbọ́dọ̀ já sí sí àpò làjì lákọ̀ọ́kọ́ sáàkù kejì pé ọgbọ́dọ̀ hmm. bẹ́ẹ̀ ilé ilẹ̀ ìfàsọ́sọ́ yìí حديث جابر بن سمرة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس قد يدمره ذنبه عن صوت بعد وهذا دين ويسي تلقني علينا اسكنوا في الصلاة كما قال قال ثم خرج علينا فرآنا حلقا ولو أجد سوى أبارك كجو سورو سورو حلقة عمان جوكو فقال ما لي أراكم عزين قال ثم خرج علينا فقال ألا تصفون كما تصف الملائكة عند ربها على تصفون للتحديد gbẹni ló gbẹ ó ti jẹ́ tẹ̀ fi tò báwọn mọ̀lẹ́kà ṣe máa ń tò lọ́dọ̀ ẹ̀dẹ́dà. Qulna ya Rasulallah. Àwa nílò òṣìṣẹ́ ọlọ́run. Wa kayfa tasuffu al-mala'ikatu 'inda rabbiha. Báwọn mọ̀lẹ́kà ṣe máa ń tò lọ́dọ̀ ẹ̀dẹ́dà. Qal yutimuna as-sufuf al-awwal wa yatarassuna fi as-saff. mọ̀lẹ́kà wọ́n ó jẹ́ kí sáfù àkọ́kọ́ pé Wọ́n ó tún wá jẹ́ kí sáfù ní ọ̀dọ́ba. àti sálà kò bẹ̀ ara pípú. sáyé رضي الله عنه قال سمعت النعمان بن بشير يقول قال النبي صلى الله عليه وسلم تسوون صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم lèmọ̀nì káàlà àtúntò wàlú kúta. Ìyá kíákíá tí máa ń jẹun tó bá yapa súnà àti tẹ́lẹ̀ ọlọ́wọ́. Nínú àwọn àhàdé ìrùbọ̀ tó wọ̀ ọ̀sẹ̀ náà. Ẹ gbọ́dọ̀ máa kó sáfù yín lọ́dà. Ẹ bá kọjá lẹ́ẹ̀ ọlọ́run sì ní jẹ́ ojú ilé ọjọ́ba ojú òde ìjọba ọkùnrin ní kọ́ta ìjọba ní òye kókó ní ọwọ́ ní ọ̀túnwọ̀nsì ní olùdarí àti ẹ̀sìn ìyá ètò sáfù déédéé ọkùnrin ní papọ̀ ọ̀sán nìyẹn wọ́n sọ fún wa ẹ má gbàgbé ọ̀rọ̀ méjì tá a ti mú wa ìkọ̀rọ̀ sáfùsìkò àsọ̀rọ̀ gbáyà àgbọ̀dọ̀ yọ̀ọ̀tà àsọ̀rọ̀ ìdìka oṣù kejì ara wọn. àwọn afẹ́ mọ́rọ̀ kẹta wá ní حديث أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم حديث أبو نجم أدبه فإني أراكم من وراء ظهري أراكم من أبو nítorí pé mi rí ní lẹ́yìn mi báyìí. Ọ̀kánà na yóò lè kò máa ń kíkà hún bí máa ń kìlè sọ àfíṣe. Subhanallah. A ti sọ pé ẹ̀sìn ọba àtìyànrà ẹ̀sìn. Ká sọ pé ìyẹn sẹ́sìn tó lọ. Bí ọlọ́run àti súnmọ́ kò bí ìgbò àti fi fáàmì sálàmù àlórí àwọn kálá lọ́sìn àwọn ọlọ́. Fún àwọn ọ̀sán ayat àjọ kálá fún yẹn, á yà fún àtẹ̀gbé. Wọ́n ló tẹ̀lé pẹ̀lú Kùránì ní yang wọn wà bẹ́ẹ̀. Tí kẹ̀kẹ́ bá ti rújú lẹ́sẹ̀kẹsẹ̀ wọn fi àtẹ̀gbé sọ̀lá. Ìwọ̀nba ń ká inni arákùn ní ẹ̀mù dúró nítorí pé mi rí látẹ̀yìn ní báyìí ìzáhìrì ọ̀kánà áhàdúná yóò bí mọ́ yóò fi èjìká rẹ̀ ṣe dédé èjìká ìkejì rẹ̀ fún ọjọ́ tó ọ̀kọ́dà máhùn bí padà méjì kẹta fún ọ láti fún yìí sọ mọ́ bí wọn bẹ́ẹ̀ kì í sọ ọmọ mi òun tẹ́lómi fẹ́ bó ẹsẹ̀ yẹn kó o lè rí kẹ̀kẹ́ ṣe pẹ̀lú kọ́dà pẹ̀lú kọ́dà wọn ni gègèrè tẹ̀ káàbù ni wọ́n fẹ́ kó ṣe ọ̀gẹ̀gẹ̀ ara wọn ìdánwò ní ìní kókósẹ̀ rẹ̀ bí a àbá wá sí ẹ̀ẹ́ àwọn àgbàlá àwọn àgbàlá kì í jìnnà ẹ̀ lọ́rọ̀. mo sì ní lè wọ ẹ̀fẹ̀ o àwọn yẹn ń sè yẹn ń sùn ká o mo sì ní bí ibẹ̀ ó kó sẹ̀yìn kó ṣe báyìí bí kìíní ìrìnkún tí ń yọ lórí ẹsẹ̀ rẹ̀ kò sì lè lè láti wá pé bẹ́sẹ̀ pé kọ́ta kan mọ́kọ́sẹ̀ ẹ̀sẹ̀ ọ̀bọ̀dé rẹ̀ ó tẹ̀tẹ̀ òun ní ẹ̀rì tí nínú àwọn dúró bẹ́ẹ̀ ẹ wo bí tẹ́jì káyẹ wá ẹ̀rí tí wọn bá ṣe dáadáa ló ìjìká yẹn gbọ́dọ̀ tẹ̀sí wọn bá ṣe dáadáa ló kún tàbí tẹ́nìkan bá gbé gbáyà síwájú abẹ́nìkan gbé gbáyà sẹ́yìn wọn ní òfin ní dọ́gba lẹ́yìn náà ní pé jàmáwé ẹjọ́ kò wá wá láì Ihun tí ń bẹ ní kókó sẹ̀sẹ̀ yìí kéékù ìyẹn dátákú. Ṣùgbọ́n ohun tí ń bẹ ní kókó sẹ̀síwájú ní máa ń kò lè kó bàtà. Ó máa jáde tó ọmọ ń di wọn la sọ. Mo tún fẹ́ káwọn méjì dìde kí wọ́n sọ ọmọ wọn létí ẹ̀rì fẹ́ dàtà kúrú. àìmọ̀kan ló sàwọn ọ̀gá náà kọ́mọ bí wọ́n ti dédé ara wọn àti ẹ̀ka rẹ̀ rẹ̀ ṣe tó ṣe pé àjọ̀gájọ ẹ̀sì ni pé sáfùyàn ọ̀pápọ̀ tó bá jọ àfi tẹ́sẹ̀ bá tó bá ti tẹ́sẹ̀ bá lè bá méjèèjì kúrú lókù ẹ́ tẹ́sẹ̀ bá kúrú lókù tẹ́sẹ̀ bá ti kúrú sáfù ní àfọ̀lá ilá ní ọmọ bí wọn ó kó sẹ̀ ní kó sì ọ̀rẹ́ gan wọn ìkọ́ tíyẹn bá ga ní ẹsẹ̀ mẹ́fà. Ìhun tí ó wà ní ẹ̀yìn kókósẹ̀ tẹ́ ọ̀pọ̀ sẹ́yìn ni kò sí bó ṣe lè kùn tó láíláí. Wọ́n ti sáré òkúta ọgbà lọ. Bí lábẹ́ bẹ́ẹ̀ bá wo iwájú yẹn ohun tí wà wájú, yóò máa gbùdú ra wọn lọ. Tó sábúrò ti dà tó bá jọmọ sí ohun rẹ̀ sọ. Ó ti rí nìyẹn ìjọba. Àwọn ọ̀sán bí gbọ́ ohun tí àgbẹ̀ fi wíyé pé àkíyèmọ̀ sùn fún inni arakum min wara'i dhahri. Káàkù ní ẹmọ dúró, torí pé mi rí ní lẹ́yìn mi báyìí. Àwọn eléré orí ìtàgé orí fóònù làwọn ń tẹni tó lérí lẹ́yìn. Wọ́n kèsè pàdé bí lérí lẹ́yìn ọlọ́run ló ti bí àwọn lẹ́sà. Ó dájú wọ́n kọjú bí ìkú tó sì wà lẹ́yìn wọn a máa rí. Àwọn orí yí lẹ́yìn o. Bọ́lá nẹ́bí wí bẹ́ẹ̀ tán, fáàbù sọ̀hábà àgbọ́yé àwọn sàábé tó ti sọ lọ́wọ́ bẹ́ẹ̀ rí wọn kò dẹ̀ta fún wọn lórí ẹ̀. ọ̀kánà ahàdúnà yóò lè ṣe kún máa ń kíra hun bí máa ń kiri sọ àhíbi. lọ́ba di pé èèyàn kọ̀ọ̀kan wá ń fi ẹ̀gbẹ́ rẹ̀ ṣe ẹ̀gbẹ́ rẹ̀ kejì tó tó sẹ́gbẹ́ rẹ̀. kọ́dà máa hu bí kọ́dà mi. akẹ́rẹ́ kọ́dàmù rẹ̀ bí gìrìsẹ̀ òfin ti dédé gìrìsẹ̀ àti رضي الله عنه أنه انتهى إلى النبي صلى الله عليه وسلم وهو راكع ولا لا بعد النبي بعد النبي وانا ركوع ركع قبل أن يصل إلى الصف ذكر ذلك للنبي صلى الله عليه وسلم وقال زادك الله حرصا ولا تعد أنا أبي فداوي ويلا دافع جيبي wọ́n dẹ̀ ń pè òṣùwọ̀n ṣéèkì ní ìsìnkì ìta burú lọ́wọ́ àgbẹ̀ òṣùwọ̀n ṣéèkì ọ̀sàkọ́ọ̀fì hmm. ọ̀sàmẹ́rì ọ̀sàkọ́ọ̀fì hmm. àwọn kọ́ pé mẹ́rin ọ̀ hmm. bíi pé gbogbo ìjókòó tó ń kàn jókòó yẹn wọ́n kàn sùn pé nùrídù anáhàdìmọ̀ sọ̀nà òṣùwọ̀n tó ń jẹ́ sàlàkúyà òṣùwọ̀n tó ń jẹ́ kìnìkan.

òun ò tẹ̀ wá sí gbogbo báwa bá yẹn sọ rárá. mo bá fi níbi kakọ náírà kan nìyà o bọ́lá tẹ̀ àwọn àṣẹrí síbi nǹkan bẹ́ẹ̀ mọ́. ìwáyà kan tó àṣọ wọlé àṣàjù àṣàríwọ̀ ọmọ ló fi máa wá rò kú láì sí ìdè wọn bá bá òfin èyí bá tọ́ kó pé arọ́rá nìkan ni wọ́n sà lásìkò kí ló ń wò tọ́jọ́ fi lọ tẹ́lẹ̀. èèyàn gbọ́dọ̀ rúkú lórí kí rúkú sọ láìsí ìdìbò lásìkò kọlù yẹn wà á ti sáfù dáadáa ibi sáfù lákan lé wà á ti sáfù dáadáa ọ̀dọ̀ àrùkù tó bá tẹ̀ sí bá rúkú òkú àbíyẹn kò bá rùn látàrí ẹ̀kọ́ lọ wọn padà bọ́ àtàkà bá parí ẹ̀ wá rùn láì ní ara ti dé ìkan ní ìdí ara tó. náà wọn fi ìdàgbà ẹ̀rọ tó wà tó sì ṣe àlékí àgbẹ̀wò fún wa ọkọ̀ tó ilé yá ilé fún wa nígbà wọn wọn gba ṣe ẹ̀kọ́ wọn gba gbogbo ṣe rẹ wọn ní ìjọ sọwọ àdúgbò ya ẹran ilé ya pẹpẹ wọn bọ wọn láti rẹ wọn bá wọn ya wa wọn tó ti gbéra lọ sí mẹ́ta àtàwọn tó wọn tó fẹ́ lọ ọlọ́pàá àti sọwọ ìjọ sọ tí lọ ṣe ọlọ́pàá ṣe lọ sí ìbàdàn fún wọn dáadáa bẹ́ẹ̀ ọlọ́pàá kárí fáwọn àná سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك